ọ̀gbẹ́ni wa yíwájú wọ́n ń fi ọ̀rọ̀ Lagos State polówó ẹ̀ pé ó ṣe bẹbẹ ní Lagos State Lagos State yẹn is just one out of thirty six states òbí yóò ń pariwo ẹ̀ ó popular ó ní àwọn populist program ó ń sọ àwọn nǹkan táwọn èèyàn fẹ́ tó fẹ́ gbọ́ ṣùgbọ́n ibi tí bò tó mátà sí jù. Si kò ń ṣe bí táwọn ariwo yẹn ti ń wá stéètì tí òbí ṣe gọ́vnà mi ò rọ́pò ju àlímọ̀ṣọ́ local government wa yìí lọ tó bá gbé ṣe ààrẹ bó la ti fẹ́ a ti fẹ́ bẹ̀rẹ̀ ìbò tá a dì lọ ìbúlíọ̀n van náà gbé síta ṣé ìbúlíọ̀n van jẹ́ nǹkan kékeré tẹ́nìbọ̀dì yìí lẹ́kọ̀ọ́ so ẹgbẹ́ wa ò lè compete pẹ̀lú bullion van ṣùgbọ́n lórí ọ̀rọ̀ progressive kò sí nǹkan kan tó wà progressive nípa APC báwo ló lè dẹgbẹ́ pọ̀ pẹ̀lú Buhari kó ló ṣe progressive. orúkọ mi ni Abdulrahman Akànní owó kò ní ràn èmi ni. Ni akọ̀wé south west um, region fún ẹgbẹ́ PDP. a fi gbogbo nǹkan sọ́dọ̀ Elédùmarè ẹgbẹ́ wa ẹgbẹ́ tó létò ni ẹgbẹ́ tí. Tí ó dẹ̀ ní ìlànà nípa bí a ṣe ń ṣe ọ̀rọ̀ ìdìbò ètò ìdìbò so um, lódodo ni àwọn tó dárúkọ yẹn ni wọn tí bẹ̀sí gbégbésẹ̀ láti join láti darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń polongo ìbò fún ẹgbẹ́ PDP pàápàá fún ààrẹ ẹni tí PDP fà lẹ̀ láti di ààrẹ Waziri Atiku Abubakar ṣùgbọ́n síbẹ̀ náà wọ́n dúró ní state wọn àbí local government wọn àbí ward wọn láti tako ẹgbẹ́ PDP àbí tako Eh, ìdíje àbí láti kọ̀yìn àbí bu ẹni ọ̀tẹ̀ lu ọ̀gbẹ́ni Waziri Atiku Abubakar nípasẹ̀ eléyìí gbogbo ìbínú tó ń bí wọ́n fi yé wa pé àwọn ò bínú tán pátá àwọn ìwà nú ẹgbẹ́ PDP kódà ní ẹnujọ́ mẹ́ta yìí Wike yìí sọ pé òun ò ní fi PDP sílẹ̀ o gbogbo àwọn oníbàjẹ́ nu PDP lòun gbógun tì tóun dẹ̀ fẹ́ bájà pé òun dẹ̀ máa padà láti wá sọ pé láti wá sọ fún ìlú ibi tí ẹni tóun fẹ́ kí ìlú tẹ̀lé àwọn èèyàn wa máa ń pè nǹkan kan ní body language téèyàn bá wo body language ẹ̀ láti ìbẹ̀rẹ̀ ti ìbínú yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ àti tí ó wá ń ṣẹlẹ̀ ń sìn á fẹ́ fúnyàn nídàánú pé ìbínú yẹn tó ní níbẹ̀rẹ̀ yẹn ó dàbí pé ó ti ń ó ti ń lọ́lẹ̀ kò fi bẹ́ẹ̀ pọ̀ tó bó ṣe wà tẹ́lẹ̀ mọ́ eh, èkejì ni pé ní state tí gbogbo wọn ti wá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ PDP nítorí ìfẹ́ tán ní sí ẹgbẹ́ wọn gbogbo wọn wọ́n ti ń bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti ń jẹ́ kó yé wọn wípé kò sí ọ̀nà méjì o ju wípé káwọn wá bí PDP ti máa borí ní ìbò tí a fẹ́ dì ní two thousand and twenty-three ó tiẹ̀ ń láti jẹ́ nǹkan tó máa máa kọ ará ìlú nínú mo dẹ̀ rò pé èèyàn náà ló ṣe jẹ́ pé ọ̀rọ̀ wọn ó ń jẹ́ kàyéfì fún ará ìlú pé ṣé bí ìlú ṣe wà lẹ́ni lábẹ́ ìjọba àwọn APC ṣé ó tẹ́ àwọn eléyìí lọ́rùn ni àbí kí ni gulegule tó wà lórí ọ̀rọ̀ tó ń fà láàrin ara wọn tó le tó yìí. so mo rò pé bí ó ṣe rí lé ọkàn ará ìlú bíi pé kí àwọn APC wọ́n ti kó ẹrù wọn wọ́n kángára wọn kó ìjọba bẹ́ẹ̀ ló ṣe rí nítorí èwo la fẹ́ sọnú ẹ̀ ṣé pípààyàn tó tá à ń jí làárọ̀ tó jẹ́ pé ìròyìn èèyàn mélòó náà tún ti pa èèyàn mélòó náà ti jí gbé àfi bí ẹni pé kò sí ìjọba ń lù tó máa dáàbò bò wá bẹ́ẹ̀ tá a bá wo constitution Nàìjíríà nǹkan tó sọ ni pé ìjọba wà láti dáàbò bo àtèèyàn àti nǹkan ìní àwọn èèyàn ṣùgbọ́n nísìnyí ìjọba tó wà ń bẹ̀ kò dáàbò bo kankan nù gbogbo nǹkan tá à ń sọ yìí so ìyẹn dẹ̀ ń jẹ́ kí àwọn ará ìlú má lè sùn dọ́kàndọ́kàn tẹ́ bá wo ètò ìrìn àjò lọ sí ìlú kan sí kejì àwọn èèyàn ń finú fẹ́ dọ̀ fẹ́ rìnrìn àjò mọ́ nítorí gbogbo ewu tó kún ojú ọ̀nà ṣé ewu títì tí ò dáa ni àbí ewu àwọn ti dáná dáná àdẹ̀rẹ́yàn kankan àdẹ̀rẹ́yàn kankan pè bí ó ṣe àwọn olórí ìjọba àwọn ilé ìjọba tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí wọn ò tiẹ̀ nítìjú wọn lójú wọn fi mọ̀ràn wò nígbà tí ẹ wá tẹ̀lé àwọn kan ṣèjọba fọdún mẹ́rìndínlógún tí wọ́n tẹ ní nǹkan tán ṣe o ó kù díẹ̀ káàtó ẹ̀yin lè ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ ìlú ìlú ọ̀rọ̀ polódodo ní ẹtì èèyàn ní wọ́n gbé yín sípò ẹ lọ́dún mẹ́rin wọ́n tún fún yín láǹfààní ọdún mẹ́rin ó di ọdún mẹ́jọ ẹ yìí ń sọ̀rọ̀ nǹkan táwọn kan ṣe ní ọdún mẹ́rìndínlógún ṣé kán dúró kẹ wóòlù tán kán tó lè ṣe àtúnṣe ni àbí kí ni nǹkan tẹ̀ ń tọ́ ń sọ tí ò yé wa so gbogbo àwọn eléyìí àbí èwo ni ọrọ̀ ajé tó bá lọ sọ́jà nǹkan tó ti ń fi sílè kan rà ten naira ò mọ́ a lè máa sọ iye tí báàgì ráìsì tó ti dìrà lẹ́ni over four hundred naira àbí o fẹ́ lọ ra ata o fẹ́ lọ ra gbogbo nǹkan tó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sọ pé kò ti jẹun kánú bó o wọṣọ gidi èyí tó bá wọ̀ máa fọ́ kó máa fi stáàṣì gbé èèyàn náà yìí nìyẹn nísìnyí oúnjẹ pàápàá ti dìṣòro fún àwọn èèyàn wa ọ̀pọ̀lọpọ̀ ni ò lè jẹun ẹ̀ẹ̀kan lójúmọ́ mọ́ so àwọn wọ̀nyí ìlú ò ìlú fẹ́ kán ti kúrò ńbẹ̀ bí àtijẹ́ta kí ẹgbẹ́ tán dẹ̀ gbójúlé ipò lè ṣe àtúnṣe yẹn fáwọn òní ẹgbẹ́ PDP nígbàtí eléyìí wá bọ́ sí tán wípé ìlú ń fẹ́ tiwa ẹ̀yin kan wá ní ogun abẹ́lé ló kàn pé nítorí náà ẹ̀ ń fẹ́ nǹkan bí nǹkan tó ń fẹ́ yẹn bí ò bá ṣe níyì àbí kó ní nǹkan kan nǹkan tó ń kọ àwọn ará ìlú lómi nínú ó ṣe pàtàkì ju nǹkan kí nǹkan afẹ́bára wa fà lọ. Eh, lódodo ni nǹkan tó ń sọ yẹn pé gbogbo nǹkan ètò tá a bá fẹ́ ṣe ó yẹ kí a lè pín kárí lódodo ni ṣùgbọ́n gbogbo nǹkan ló ní àsìkò nígbà tó gun ń le ta wà lójú ogun tó ń le ṣégbà yẹn ni ìbẹ́lẹ̀ ọmọ abẹ́rẹ̀ ní abẹ́lé ẹ̀ẹ́n àkọ́kọ́ lọ ṣẹ́gun yẹn tá a bá ṣẹ́gun yẹn ó ti dọ̀ranyàn kí gbogbo wa wá jókòó bí a ṣe lè lé ẹni tí a fẹ́ jọba tí ò ṣèjọba fún wa dédé bẹ́ẹ̀ ni ó rọrùn pàápàá láti pé ẹni tó wà ń jókòó tipátipá náà ń rọ́fà dití tàbá bá sọ̀rọ̀ bó ṣe yẹ ká bá sọ ó ti di dandan náà kó gbọ́ ọ ìjọba adití àti mọ́pá adití ni tẹ́lẹ̀ ká tó fi sí ìjọba tó yẹ pé apá kan ni ẹyẹ tiẹ̀ fi ń fò á ti rí tẹ́lẹ̀ náà ká tó fi sí because gbogbo wa lájọ mọ́ra wa láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n PDP àtẹ̀ǹta gbé síwájú yìí kò ní irú ìwà yẹn jẹ́ kí n jẹ́ kí gbogbo ìlú yó òníwà tó ní gbogbo wa dẹ̀ mọ̀ so ńgbà tá a ti mọ̀ yẹn nǹkan tó kù ni pé ká tiẹ̀ fún láǹfààní kórìdì jókòó káwá jókòó pé kíní yìí o ẹ ká tó bó ṣe yẹ kó ṣùgbọ́n àwọn ò fẹ́ gbégbọ̀nà yẹn kí ló dé tán fẹ́ gbìgbà kò sẹ́ni tó yé ṣùgbọ́n nǹkan kan tó dá wa lójú jù ni wípé four five weeks to the election constitution wa ó ti fìlànà lẹ̀ ní bá a ṣe lè gbé ìgbésẹ̀ lórí àyàn alága tó ń béèrè ó ti fi ọ̀nà sílẹ̀ láti gbé ìgbésẹ̀ láti yan gbogbo àwọn executive tó kò lẹ́sí báyìí lè yọ alága tó ń béèrè pé ká yọ tí kò ní upset tí kò ní kó bá àwọn olóyè tó kù nítorí ìlànà bá ṣe ń yan àwọn olóyè àwọn olóyè yìí tá a bá yàn wọ́n a máa ń pín kárí gbogbo regions ló máa ní olóyè ń bẹ wọ́n lè ní representative nínú executive yẹn so àwọn ẹ̀rọ fi lélẹ̀ pé ní òkè ọ̀yá o alága tẹ bá fi lélẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ igbákejì ẹ̀ awara ti ìsàlẹ̀ níbí báyìí ní eh, gúúsù. Uh, ṣùgbọ́n ní èyí tá a ṣe lọ ní 2015 wọ́n wá rí wípé ìlànà yẹn ó da ètò wa rúngbà yẹn nítorí pé àwọn ti òkè ọya wọ́n takú pé nígbà tí ẹni tó di alága nígbà yẹn tó ti fi ipò sílẹ̀ ẹ̀tọ́ ìgbà tàwọn rèé àwọn náà làwọn láti fi alága sílẹ̀ nígbà tó dẹ̀ jẹ́ pé igbákejì ẹ̀ gúúsù ló ti wá so àwọn láti wá ní kan lọ wá èèyàn ní òkè ọya tó máa ṣe alága so lẹ́yìn tí ìdàrú yẹn ti wáyé ni ẹgbẹ́ wa sọ pé òkè o à ń láti ṣètò tí ó jẹ́ pé alága ibi tó bá ti wá ni igbákejì ẹ̀ àkọ́kọ́ ló máa ti wá igbákejì àkejì àwa láti gúúsù ètò tó wà ń lẹ́yìn sí nìyẹn so even tá a bá sọ pé kí Àtíkù kúrò ń bẹ̀ igbákejì ẹ̀ tó súnmọ́ òkè ọ̀yà náà ni ó ti wá ṣe àtúndí kíyẹn náà kó kúrò ń bẹ̀ tíyẹn bá kúrò ń bẹ̀ akọ̀wé ẹgbẹ́ ìyẹn wá láti gúúsù ṣe tàbá kó méjèèjì yẹn tako wá sí gúúsù akọ̀wé ẹgbẹ́ náà àyíwá ń gúúsù so gbogbo ìwọ̀n yẹn àfi kí òwú kó lọ́jú pọ̀ so tá a bá wá fẹ́ kí yẹn ṣẹlẹ̀ ó ti di dandan ká lọ sí. Si wọ́n ń pè ní mini congress kàsáré ṣèdákọ́kọ́ kí àyùntún gbogbo ipò wọ̀nyí kàyàn kó lè wọnú ara wọn. ṣùgbọ́n nǹkan táwọn ń sọ ni pé ó ṣeé ṣe ká ṣe wọ̀rọ̀ nǹkan ṣàdá ká ká ṣáà ṣe nǹkan táwọn ń fẹ́ nǹkan táwọn ń fẹ́ yìí nígbà kan nígbà tí mò ń sọ 2015 nígbàtà tó máa two thousand and nineteen alága ẹgbẹ́ wa ń gbà yẹn uche secondus ó ó bẹ̀bẹ̀ fún ìdáríjì ará ìlú ipe àwa ẹgbẹ́ PDP o ńṣe la máa ń ṣe nǹkan bíi àfojúdi ipe kò ní sí yẹn mọ́nú ẹgbẹ́ wa pé a máa máa tọ ìlànà òfin ẹgbẹ́ àti òfin ìlú nígbà tá a bá ti ṣe yẹn ṣó wá dáa kí ẹgbẹ́ wa tún wá ń sìn kó tún ní ẹ nítorí pa fẹ́ tẹ́ àwọn kan lọ́rùn akàn tún fa èèyàn kan yọ àfìmí ìrọ́pò àtún fa èèyàn kan yọ àfìmí ìrọ́pò àpẹẹrẹ wo là ń fi sílẹ̀ yẹn so nítorí náà èmi á fi èmi nígbàgbọ́ even though màá màá rọ àwọn G5 pé kán mu omi sùúrù pé kán mu omi sùúrù nítorí pé a mọ̀ wípé púpọ̀ nù nǹkan tó ń béèrè fún ní ẹ̀tọ́ yìí bó ṣe wà ní àbàtà bẹ́ẹ̀ ló wà ń gbàǹjà bó ṣe wà ní òkè national wa lọ́hùn bẹ́ẹ̀ ló wà nínú stéètì kó wa wọn so kò dẹ̀ sí ibi tó hàn ti kí kó ẹ̀dìyẹ alẹ́ wọ́n fojú fò míì ni kán bá wa àwọn afẹ́ rọ̀ wọ́n kán fojú fò ilé rán pé kán fojú fò ilé kán fi ilẹ̀ kán fojú fò fúngbà tá a fẹ́ dìbò yìí kán fọwọ́ wọnú kán jẹ́ kí a ṣe ìbò tẹ́lẹ̀ ká wá padà tó bá ń fẹ́ any kind of commitment tó bá ń fẹ́ nǹkan kí nǹkan tí. Àtíkù tó máa lè fọwọ́ sọ̀yà pé kò ṣẹlẹ̀ ní pé kán gbà fún pé kó sọ fún wọn pé ó ti dọ̀ràn yàn ó ká tún kíní yìí tò ìyẹn oyè ti ẹgbẹ́ ipò chairman o àti Ayọ̀ àtàtìkù even gbogbo gbà yẹn ṣèbí nígbà tí ọ̀rọ̀ ẹgbẹ́ délẹ̀ tí àwọn takú tàtíkù ń sọ wípé nǹkan tóun sọ ó yàtọ̀ sí nǹkan tó ń sọ ó lóun ò sọ pé òun ò lọ ó lóun sọ pé òun máa lọ tẹ́gbẹ́ bá ní kó òun kúrò ń bẹ̀ ó ní nǹkan tóun sọ yẹn mi wò lórí fídíò owó nǹkan ló ti di nǹkan tó ń ṣẹ̀dá ẹ̀ o but ìtẹ́mi fídíò tẹ́mi rí táwọn bá dẹ̀ rí fídíò míì náà àá tún wò ṣùgbọ́n ẹ̀ẹ́ ẹgbẹ́ lẹ́yìn tí gbogbo rògbòdìyàn yìí bẹ̀rẹ̀ up pass the vote of confidence lẹ́ àtìkù lórí nígbà tí yẹn bá ti ṣẹlẹ̀ in order to ní láti continue láti máa ní ìdánilójú lórí ọ̀rọ̀ ètò àtòfin ó yẹ ká yìí gbà pé ok eléyìí wá bẹ́ẹ̀ yẹn ká tún lọ tún ara mú fún báyìí ọ̀nà tá a fẹ́ ṣùgbọ́n ká wá fa nǹkan náà fa nǹkan náà fa nǹkan náà èmi rò pé lé ọkàn ará ìlú téèyàn bá tiẹ̀ bẹ̀rẹ̀ ìjà lórí nǹkan kan ó gbọ́dọ̀ ní ìgbà tí ó máa parí tẹ́ bá wo àwọn oníṣẹ́ ìjọba náà tó láwọn strike tìlú bá tiẹ̀ bá wọn lọ́wọ́ sí pé àtòtọ́ o ó yẹ kí wọ́n bá wọn wá nǹkan kan ṣe sọ̀rọ̀ wọn tó bá rí i pé strike yẹn dẹ̀ ti ń pẹ́ jù àwọn aráàlú náà náà tún máa sọ pé eléyìí náà dẹ̀ tó náà so ó yẹ ká eléyìí màá fẹ́ rọ̀ wọ́n ní tèmi o mo dẹ̀ rò pé bí aráàlú náà ṣe ń rí nìyẹn pé kán fi ìyẹ̀dẹ́nu kàn jẹ́ ká rí ọ̀rọ̀ yìí sọ because bẹ́ẹ̀mi ṣe ń rí tó bá jẹ́ torí tiwọn ni PDP ṣe lose election mi ò mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí election tiwọn but mo mọ̀ wípé ìtàn tán kọ́lẹ̀ fúnra wọn lẹ́yìn wá ọ̀la kò ní jẹ́ ìtàn tí ẹ̀ẹ́. Eh, tí àwọn náà máa nífẹ̀ẹ́ sí mo dẹ̀ mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tán lẹ́nu ní ìlú wọn state wọn dédé wọ́n ti ń bá wọn sọ̀rọ̀ so mo mọ̀ pé ìrètí tèmi ni wípé lílọ tán lọ ṣèpàdé yẹn tán bá máa dé nǹkan tán máa bá bọ̀ èrè ló máa jẹ́ fún PDP lórí ẹnìkan tèmi nífẹ̀ẹ́ sí nínú wọn tí mo dẹ̀ nígbàgbọ́ nú ẹ̀ nípasẹ̀ bó ṣe ń ṣe ètò ìjọba nílùú ẹ̀ nílùú Ọ̀yọ́ Governor Makinde mo rí pé nǹkan tí ìlú bá ń fẹ́ ló ń bá ìlú fẹ́ nǹkan tí ìlú dẹ̀ ń sọ fún ó yẹ nígbà tí ó dẹ̀ máa sọ̀rọ̀ tí mo gbọ́ gbẹ̀yìn ó ń sọ wípé òun tòun o òun ti mu omi nínú àmú PDP òun ò dẹ̀ ní da májèlé àbí bà omi náà jẹ́ nǹkan tí yẹn túmọ̀ sí ni pé nǹkan tá a fẹ́ gbọ́ pé káwọn kan dìbò fún Àtíkù PDP nǹkan tí òun fẹ́ ṣe nìyẹn so tóun bá dẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo rò pé gbòǹgbò ni òun yẹn nínú ètò tó ń ṣe àwọn yòókù náà mo ṣọ́ pé wọ́n á mú mi sùúrù wọ́n á gbọ́rọ̀ síra wọn lẹ́nu. ọ̀nà méjì ni ọ̀rọ̀ ẹ bọ́ sí ẹni béèrè yẹn bọ́ sí ọ̀nà kíní tí máa fi dáhùn ìbéèrè ò ní wípé ó ní bá ṣe ń wò ó ní bá ṣe ń wò ọ̀rọ̀ ẹgbẹ́ là ń sọ yìí nǹkan tó wọ̀ fáwọn ẹgbẹ́ tiwa ó lè má wọ̀ fún ẹgbẹ́ APC tó bá rọrùn fún APC láti sọ pé Muhammadu Buhari ló fi pòólẹ̀ àwọn ẹ̀ ń fẹ́ fún èèyàn gúúsù níbò ó lè má rọrùn fún PDP nítorí pé Muhammadu Buhari òun ṣe ọmọ ẹgbẹ́ PDP ẹni tó fi pòólẹ̀ nínú PDP Goodluck Jonathan ọmọ ẹgbẹ́ gúúsù ni ṣùgbọ́n bó ṣe jẹ́ pé Muhammadu Buhari ló fipò sílẹ̀ nígbà tá a lọ sí convention nǹkan tẹ́gbẹ́ kọ̀ọ̀kan bá ń fẹ́ ló máa wù ní ìwà nípa ìbò tán di táwọn bá rò bí àwọn ṣe ń rò yẹn ó yẹ kí ààrẹ tẹ́ a máa dìbò fún láti ṣàṣojú wa láti díje fún wa ó yẹ kó wá láti ilẹ̀ gúúsù àtìkù ò ṣàfihàn ẹ̀ jẹ ipò àwọn èèyàn ni ó gbé síbẹ̀ àwọn èèyàn wo ẹ àwọn èèyàn wa ní south ń bì tẹ́bẹ́ mọyé èèyàn tó díje pàápàá láti south south tó bá yẹ pé wọ́n ń wò bí àwọn G5 ṣe ń wò ó yẹ kí àwọn dìbò fún ó yẹ kí kan gbà láti dìbò sẹ́yìn èèyàn kan káwọn náà ti kàn máa jagbà wọn ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bò wá láti sáà tó ń bí tó lọ fún Àtíkù bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ògo náà wá láti náà láti àrẹwà sí gúúsù ìṣirò ìbò tán jí tán gbélẹ̀ Àtíkù ló mú ṣé àwa lè sọ fún ẹni dìbò mú pé ó máa kú òun bẹ́ẹ̀ nítorí pé kò tọ́ sí ẹ̀ ọ̀hún níbi wá pé kílẹ̀ ń wò kó tó débẹ̀ pàápàá ìlàkejì ni wípé. Àtíkù ò bá wọn ṣe zoning àwọn tó ń jà wọ̀nyí náà wà ń di zoning autumn ni chairman zoning committee èmi dẹ̀ mọ̀ pé ńgbà tó kọ́ ṣe zoning àkọ́kọ́ tán dá dúró lórí pé chairman nìkan chairman àti other party offices la Amazon, zone àwọn ń padà bọ̀ á bá ti president mo wà ní ọ̀dọ̀ chief Bode George tó ní à ah, kí ló dé tẹ́ ẹ̀ ṣe méjèèjì pọ̀ kí ni ìyìnbọ̀ á lójú o which means pé ìyẹn túmọ̀ sí pé wọ́n mọ̀ pé ó yẹ kí ìgbà tá a ti ń ṣe tìsàlẹ̀ tá a mọ̀ pé máa ta bá tòkè ìgbà yẹn ló yẹ ká ti là á sílẹ̀ ṣùgbọ́n àlá ẹgbẹ́ wa ò là á gbogbo àwọn àtẹnjó ń jà àtẹnjó ò jà gbogbo wọn náà ṣe gbé ètò yìí sílẹ̀ báyìí. àwa parí ètò yẹn abọ́sètò ká lọ mú ààrẹ wọ́n wá sọ wípé kọ́ńzóònù ẹ̀ sí gúúsù àwọn kan yẹn ó dà bẹ́ẹ̀ ṣùgbọ́n gúúsù tí ò tí ì dìbò tí ò tí ì láàrẹ̀ láti nígbà tá a wà ń bẹ̀ yìí ìwọ̀ oòrùn ìsàlẹ̀ ní gúúsù ni kí gbogbo àwọn ìjọba pé ẹ̀tọ́ náà ni là ń wá ẹ̀tọ́ nìyẹn ṣe bí ọ̀gbẹ́ni Wike lónìí kàkà kan gbé fún pé wọ́n ní kàn gbé sí ìlà oòrùn pé Wike ló dìde ló tako pé kàkà kan gbé sí ìlà oòrùn kan kúkú kan yẹ ẹni tó bá wù láti jà rẹ kó bọ́ síta. gbogbo àlà ń fẹ́ fa nǹkan rí mọ́ sọ ara wa gbogbo gbà yẹn Àtìkù ń kígbe ní pé ah, ah, ẹ ṣe ń láti because kò sí nǹkan tá a ṣe tí ò ní lámì Àtíkù náà rọra ń gbà yẹn pé èmi ni mo díje lórúkọ ẹgbẹ́ yìí ní two thousand and nineteen ẹ̀dẹ̀ mọyé ìbò tí mo ní tẹ bá tiẹ̀ ní ẹni tẹ fẹ́ gbé síwájú òun ló yẹ kẹ gbé síwájú nítorí pé òun kàn máa gùn lórí ìbò tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ni òun náà ń sọ yẹn but ta ló gbọ́ tiẹ̀ nígbà tó máa fà lọ fà bọ̀ ọ ní òkè kàn dà sí òkè ẹni tí ìbẹ̀rẹ̀ tó bá mú so tó máa dà sókè tó ń mú èèyàn kan nígbà tó ń lè dìbò yìí tán kò sí jà kò sí rẹ́gbẹ́ nítorí pé gbogbo wa kedere wípé kò sí má dàrú àbí kò sẹ́ni tó gbọ́ pé èèyàn kan ń bínú àbí nǹkan kan gbogbo wa la fara mọ́ ìbínú yóò bẹ̀rẹ̀ o ìgbà tá a mú igbákejì lẹ́yìn tá a mú igbákejì nìbínú bẹ̀rẹ̀ nítorí pé bóyá èèyàn kan rò pé òun ló yẹ kó tọ́ sí tán fóun a wá lè dà lúrú nítorí èèyàn kan èmi ò rò pé ó yẹ kó rí bẹ́ẹ̀ o gbogbo eléyìí tó wá ń sọ pé wọ́n ń jà fún lóòótọ́ ni gap yẹn wà ń bẹ àlàfo yẹn wà ń bẹ ta tí wọ́n dẹ̀ gbọ́dọ̀ bójútó ṣùgbọ́n ní tẹ̀lé ń tẹ̀lé tó bá gbẹ́jọ́ lọ kóòtù pàápàá ìwọ náà nípa nú ìdìbò tán dì nígbà tó wá dì tán ó wá ṣe wá rántí pé nǹkan kan wà tó yẹ kán ṣe tán ṣe adájọ́ abẹ́ pé o ò béèrè yẹn kí ẹjọ́ tó kí kan tó dìbò nígbà tó wá ti fìdí rẹmi tán ó ṣẹ̀ṣẹ̀ wá ń béèrè yẹn so gbogbo èyí tó ń wá mú sọ yìí kò sí nǹkan tí ó wà tí ò látúnṣe èmi dẹ̀ nígbàgbọ́ pé eléyìí náà àtúnṣe máa wà lórí ẹ̀ so gbogbo ọ̀rọ̀ eh, ọ̀rẹ́ gúúsù jẹ́ wọ́n rẹ́ kí ẹni tí ó bá ń wá nǹkan tó fẹ́ fi mú òpó nǹkan tóun ń jà fún dání oríṣiríṣi la máa gbọ́ ìbá gbọ́ tí àwọn kan náà sọ pé olóyè Yorùbá làwọn tọ́wọ́n bá fún àwọn ní nǹkan táwọn fẹ́ lọ fi sọ̀rọ̀ ńlé àwọn ò ní lè sọ̀rọ̀ ń pa Àtíkù gbogbo yẹn náà ká lè ká lè gbọ́ nǹkan tó ń sọ ni gbogbo ẹ̀dẹ̀ là ń gbọ́ ló yé wa ṣùgbọ́n tó bá jẹ́ pé lódodo ìjà tó ń jà yìí kò ń ṣe pé ìjà àìnífẹ̀ẹ́ ara ẹni sí Àtíkù tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ chairman àbí lórí ọ̀rọ̀ nǹkan nìjà yìí wà fún tó ń ṣe nítorí ẹni tí ó wà lórí oyè kò yẹ kó le tó yìí ó yẹ ká fi ìjọ tó máa lópin sí ó dẹ̀ yẹ ká dẹ̀ fi é pé à ń fòpin sí o ṣùgbọ́n àbá bá ní. ìtọ́jú mi mọ̀ ni pé ọ̀rọ̀ ìdìbò tó bá kàbò tán èèyàn máa mọ ta ló gbé orókè ọ̀rọ̀ ìdìbò ará ìlú ló ń ló ń decide ọ̀rọ̀ ìdìbò tó bá ṣe polongo ìbò nǹkan tó fẹ́ ṣe fún ìlú ká dẹ̀ wo àwọn tán dúró tiẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí ó sọ yìí so like I said ní ìṣíwájú gbogbo àwọn tí òun sọ̀rọ̀ yìí èwo ló pé wọn kí APC wọlé kàn máa lọ tò sẹ́yìn àwọn èèyàn wọn láti rí ìjọba àbí kí PDP wọlé wọ́n ní ìjọba tiwa náà ọ̀lọ́dẹ́lẹ̀ èwo ló pé wọ́n nu méjèèjì ìyẹn náà máa wo láti take decision tiwọn náà lọ́tọ̀ sẹ́yìn orogún kí bàjẹ́ máa ṣe lọ àbí ẹgbẹ́ tiwa rèé a fẹ́ tún ìlú ṣe kí ìlú lè rọjú kó ráyè oríṣiríṣi tiẹ̀ ṣe é wò nípa ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ṣé ẹni tó mètò tó jẹ́ pé ní ìṣòro tí ìlú wa wà lénìí ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ fi ọdún méjì wádìí báwo náà ṣe ń ṣe mo la fẹ́ gbé gbà àbí ẹni tí ó mọ nàìjíríà bó ṣe wà tó dẹ̀ mọ̀ pé wàhálà rẹ̀ wàhálà rẹ̀ ẹ̀ka múlẹ̀ láti bí ẹni tó lè bẹ̀rẹ̀ sí ṣètò bí ìlú ṣe máa da láti jọ́ kínní tó bá ti wọbẹ̀ èwo ni méjèèjì la fẹ́ torí ọ̀gbẹ́ni wa síwájú wọ́n fi ọ̀rọ̀ Lagos State polówó ẹ̀ pé ó ṣe bẹ́bẹ́ ní Lagos State Lagos State yẹn yeah, is just one out of thirty six states láti ẹ̀ láàmẹ́nu bà gbogbo àti tó jẹ́ rọ́ àti tó àhesọ tó ń sọ ń pa ẹ̀ kálá mẹ́nu bà gbogbo yẹn àti tó jẹ́ òótọ́ ẹ̀ àyín òkè o kàfílẹ̀ bó ṣe wà ó pé ó ṣe Lagos State ṣé ó dàbí ẹni tó jẹ́ pé ó ti ṣèjọba ọdún mẹ́jọ àmì pẹ̀lú eh, bàbá wa eh, Olúṣẹ́gun Ọbásanjọ́ fọ́dún mẹ́jọ tádẹ rí ètò tán ṣe gbogbo nǹkan tán gbé kalẹ̀ gbogbo bílù ṣe dẹ̀rọ̀ǹgbà náà tó dẹ̀ mọ bí wọ́n ṣe wá yí àyípadà ẹ̀ tí gbogbo ẹ̀ di bó ṣe dì í nípa pé wọn ò mọ̀bọ́n ìfẹ́ bójú tó láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ èwo nú ẹ̀ la fẹ́ a fẹ́ mú because kò sí ẹnì kankan tó o bá dédi nǹkan tán ti ń ṣe yẹn rí o ṣẹ̀ṣẹ̀ máa kẹ́kọ̀ọ́ ni o o bá dẹ̀ ṣe wá jáfáfá tó ní àkókò tó máa fi kọ́ ẹ̀kọ́ yẹn ló ṣe máa pẹ́ sí. Si tí ó dìgbà tí rice bá di one thousand tó máa gbé fèèyàn kan àbí ẹni tó máa máa yẹ pé lẹ́sẹ̀ kan náà bóyá máa wádìí bí rice máa ṣe wá padà sí two hundred àbí less tí ìlú máa rọrùn fún wa ìwọ ni méjèèjì ẹ fẹ́ mú tó máa jẹ́ pé wọ́n ń báráàlú ro ìpọ́njú tó wà ń lò ń sìn èmi rò pé eh, gbogbo àwọn tó dárúkọ yẹn wọ́n á dúró ti ẹgbẹ́ yìí gẹ́gẹ́ bí ìlú ṣe dúró tì í pé ẹgbẹ́ tí ó lè ṣàtúnṣe òun ẹgbẹ́ PDP lábẹ́ ààrẹ Àtíkú Abubakar ànígbàkejì ẹ̀ eh, Ifeanyi Okowa. Well, olóṣèlú lè mọ̀ rẹ̀ tí ń pa ń di ọ̀rọ̀ ètò à ń dìbò ó ti tójọ́ mẹ́ta mọ̀ pé ariwo òbí pọ̀ nítorí pé àwọn tó ń tó ń pariwo òbí wọ́n ní irinṣẹ́ tán lè fi pariwo òbí ṣùgbọ́n mọ̀ pé ìbò kò ń ṣe béèyàn bá ṣe popular sí ló ṣe ń rí bò tó bá yẹ pé béèyàn ṣe ń popular ló ṣe ń rí bò ni ó yẹ kí ẹ̀gbọ́n wa Fẹlá Ransome Kuti kó ti jà rẹ kó tó kú kò ń ṣe béèyàn ṣe popular yeah òbí yóò ń pariwo ẹ̀ ó popular ó ní àwọn populist program ó ń sọ àwọn nǹkan táwọn èèyàn fẹ́ tó fẹ́ gbọ́ ṣùgbọ́n ibi tí bò tó mátà sí jù kò ń ṣe ibi táwọn ariwo yẹn ti ń wá púpọ̀ àwọn aláriwo yẹn pàápàá bí aná ní <laughs> PVC púpọ̀ wọn ó lè díjọ́ yẹn kó ní òun ní program tó ń wò lórí tẹlifíṣàn ariwo wọn ló máa pọ̀ jù púpọ̀ wọn èmi lè sọ ẹ̀ka wọn àwọn tí ó ń pariwo òbí jù àwọn ọ̀dọ́ tán rí pé ó fojú jù àwọn àwọn ọ̀dọ́ míì wà náà tán tán pariwo ẹ̀ tó jẹ́ pé àwọn náà ní ọkàn wò pé ẹ jẹ́ ká kàn tí ẹ gbàgbé àwọn tó ti dàgbà ká wá ẹlòmíì ó ń benefit from àwọn crowd yẹn. ṣùgbọ́n nínú àwọn crowd ìkejì yẹn wọ́n ti ń ronúpìwàdà wọ́n ti ń rí púpọ̀ nínú. Eh, àlébù tó wà nù ọ̀rọ̀ ẹ̀ pé ìkí níbẹ̀ ni mo ti sọ yẹn state tí òbí ṣe governor mi rò pé ju àdìmọ̀ṣọ́ local government wa yìí lọ tó bá gbé ṣe ààrẹ bó la ti fẹ́ àti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti bẹ̀rẹ̀ sí fojú èmi ìwò dédé even àwọn some of our programs tó ń pè sí tó ń sọ̀rọ̀ púpọ̀ nú àwọn ògidì nǹkan tó gbọ́dọ̀ mú ṣe láàrin ètò tẹ interest mi jù òun ni àwọn endsars tó ń pa ọ̀gbẹ́ni yẹn bí ẹ̀ẹ̀mẹ́ta ló yí question yẹn padà sí pé kó tiẹ̀ sọ sí ló ń sọ pé òun ò tí kà ń pa ẹ̀ òun ò tí mọ̀ ń pa ẹ̀ àwọn dẹ̀ ló pọ̀ jù nú àwọn èrò tó ń tẹ̀lé ìyẹn tiẹ̀ tún fẹ́ kó ó tì í sí lẹ́nu kó lè sọ kó lè sọ pàtó nípa báwọn yẹn ṣe máa receive justice ó yà kó ń bẹ̀ pé òun ò ní nǹkan kan tó ń fẹ́ sọ nípa ẹ̀ wọ́n á wò pé ọgbẹ́ni yìí ewu ló fẹ́ sọ pé èmi ìbéèrè mi wà tán tiẹ̀ bí tó sọ pé tóun bá débẹ̀ òun á máa àdírẹ́sì so láti ilẹ̀ lèmi ti ń fura pé ah, tó ń bá dé báyìí tó ń pariwo àfi kéèyàn fojú ojú fínífíní wò àti àwọn bá dẹ̀ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹni tó wà ní stéètì ẹ̀ tó ń ṣèjọba gọ́vnà bẹ́ńsì ń sọ nípa ẹ̀ èèyàn mọ̀ pé pinch of salt ni kéèyàn fi mú ọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀dọ́ àwọn wọn ń wo nǹkan fínífíní bẹ́ẹ̀ bó bá ṣe rí ariwo yẹn làwọn máa ń sáré tẹ̀lé níwọ̀nba ẹnjọ́ mẹ́ta tí òbí tó bẹ̀rẹ̀ sí sọ nǹkan tó ń sọ wọ̀nyẹn èmi máa ń jẹ́ ẹni tó fẹ́ nímọ̀ nípa nǹkan pàápàá tó bá jẹ mọ́rọ̀ òṣèlú tá à ń ṣe rẹ̀ rí pé nǹkan táwọn èèyàn fẹ́ gbọ́ lòbí ń sọ káàkiri púpọ̀ nínú àwọn kan tó ń sọ òfìlànà àtúnṣe tó ń fẹ́ ṣe lórí ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ àwọn tó ń polongo ọ̀rọ̀ ẹ̀sìn kiri ó jẹ́ mùsùlùmí o ó jẹ́ kìrìsìtẹ́nì o ó jẹ́ kìnìkan àlébù tó wà lórí ìlú tí gbogbo à ń fojú rí wọ́n máa máa bọ̀rọ̀ sọ́ǹpa bọ̀rọ̀ sọ́ǹpa so àwọn aráàlú náà lè máa fetí sí pé àǹkan tó ń sọ yìí ìwé tó ń sọ yìí nǹkan tó ń sọ kí làtúnṣe ẹ̀mí ò tí ì rí kókó dì mí mo dẹ̀ nídánilójú pé kó tó tó gbà yẹn á yé àwọn ọ̀dọ́ wa pápá gbogbo yìí tí ó ń pariwo ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ káàkiri àwọn tó ń pariwo ọ̀dọ́ ó yé ọmọ tó ń ké àwọn tó ń tì wọ́n jáde pé kí wọ́n dá sọ́rọ̀ òṣèlú ó yé ọmọ tó ń ké ó yé yẹ tó ń bẹ̀ ṣe bí ìlú yìí náà la wà tí Babangida sọ̀rọ̀ new breed kí ló ṣẹlẹ̀ sáwọn new breed yẹn ń sìn ṣé wọ́n ti di old breed ni because àwa náà wà nù àwọn new breed yẹn in our thirties ngbà yẹn tá a jáde pàápàá pátá ngbà tá a máa rí ẹ̀yìn ẹ̀ tọ́ da gbogbo ẹ̀ lẹ́tàn ní kan tó ṣà àwọn tí àwa ti dìbò tá a ti fi gbé lulẹ̀ àwọn tún padà náà lọ ń pè náà negotiate náà ń ṣe oríṣiríṣi nítorí pé wọn ò ní confidence wọn ò mọ kílẹ̀ ti ṣe rí kílẹ̀ ń bọ̀ á ṣe so àwọn tó ń mọ̀ ó pé wọn ju ẹ̀yin tó mọ̀ lọ tàbálẹ̀ tún wò nídàkejì ṣé àwọn ọ̀dọ́ tó ń pariwo yìí kí ni èjì Ọbásanjọ́ ń gbà tó jẹ́ head of state kí ni èjì Yakubu Gowon kí ni èjì àwọn Awólọ́wọ̀ Zik nǹkan gbà tó ń lídìí tó ti jẹ́ national leader ń lu ọ̀dọ́ ni wọ́n nà á so kò ń ṣe nǹkan tuntun so àwọn ọ̀dọ́ wa yes population wà ń bẹ àtọ́nlẹ̀ experience wà ń bẹ but how organized are they irú ìtàn jump to the fray tàn ń pariwo bí ó bí ó bí ó bí a listen sí wọn wọ́n tún sọ̀rọ̀ wọ́n tún sọ two sentences a ti mọ̀ wọn ẹ ṣe ti ráwọn àgbàlagbà àwọn kìnnìkan yẹn kankan ìlú wo ló wà tí ò lágbàlagbà àgbàlagbà kan ni Trump àgbàlagbà kan ni Joe Biden àgbà ìlú wo ló wà tó ń da àwọn àgbàlagbà wọn nù àwọn tí wàá wẹ àkàpù àwa ni youth wọn wẹ as chieftaincy title it doesn't earn you a right nǹkan tó ní tó fẹ́ tó fẹ́ gbélẹ̀ tó wà lọ́pọlọ ẹ tó fẹ́ fi ṣèlú láǹfààní àbí kí ló ti ṣe fún kí ló ti faraṣe fúnlùú àbí kí ló ń rò lọ́kàn láti ṣe fún ìlú yes ìyẹn ló ṣe pàtàkì jù ó bá ti lè constitution wa ti fìlànà lẹ̀ pé tó bá ti dé èjì báyìí o ti láǹfààní àti take part wẹ́dà ọ̀dọ́ wẹ́dà àgbàlagbà wẹ́dà whoever o ẹ̀hẹ́n bọ́ta kó sọ nǹkan tó lè ṣe fi ẹ̀ torí pé mo jọ̀dọ̀ torí pé mo jẹ́ kìnìkan torí pé no no no so ẹbí tí mo ń sọ̀rọ̀ mo wà ní politics age of twenty three mo ti bẹ̀rẹ̀ by age of twenty seven mo ti di state house of assembly àti báyìí mo ti ń partake nínú mo ti ń wà in active politics so kò it's not a new thing pé wọ́n fọ̀dọ̀ kí ni services tó fẹ́ ṣe sáàárín ìlú kí ni importance ẹ láàárín community ẹ kí ni you know those are the issues that, to matter so ọ̀rọ̀ òbí or no òbí I believe that our youth today they are sensible enough it it might take time but I know that they are intelligent enough láti le mọ at the end of the day níbo ló yẹ kí àwọn bo wọn sí. ní kìíní aṣáájú lè fẹsẹ̀ múlẹ̀ nílẹ̀ yorùbá ọmọ yorùbá ni and nípa ọ̀rọ̀ ìdìbò oyè aṣáájú díẹ̀ ṣùgbọ́n yẹn ò ní kí a má rí bó ti wà tó bá wo gbogbo bó ta ti ń dì látẹ̀yìnwá. 45 55 percent níbò yẹn àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n wọ́n máa dìbò àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n á dẹ̀ máa ṣe polongo fara ìlú bá ṣe ń ṣe tó bá yẹ pé ojú tí wọ́n fi ń wo yẹn làwọn ará Ọ̀ṣun fi wò hàn nílé ọmọ àbúrò ẹ̀ kúrò lórí oyè nítorí pé aṣíwájú ń bọ̀ lọ́nà àbí òròpọ̀ ọmọ ẹ̀pọ̀ ń bọ̀ ọmọ ẹ̀pọ̀ ń bọ̀ síbẹ̀síbẹ̀ wọ́n dìbò wọn síbi tí wọ́n fẹ́. eléyìí ó máa ń pa mí lẹ́rìn pé ọmọ Yorùbá nítorí pé ó wà ní ilẹ̀ kínní kan n láti jẹ́ pé ìṣe Haúsá ló ń ṣe fún wa lẹ́kọ̀ọ́ láti gbà tó ti twenty twenty twenty láti twenty three years tíjọba ẹ̀ ti wà lórí oyè tó jẹ́ pé ará ìlú ará ni wá mi ì lè sọ general ń sọ èkó ará ni àwọn ará èkó ẹbí èkó la ti ń jẹun la ti ń lọ sọ́jà la ti ń ra gàrí la ń ra rice àbí èkó kọ́ ni èkó la ti ń rà á yorùbá náà dẹ̀ ní gbogbo gbà yẹn báwo la ṣe máa wá ní a fẹ́ dìbò fún ìjọba tí ó máa rọ̀ wá lọ́rùn tẹ́ pé nǹkan tá a máa wá wò ní pé ọmọ wa ni o níbo lọmọ wa yìí travel lọ láti jọ yìí ẹ wo fídíò kan tí mo rí lẹ́nu ijọ́ mẹ́ta yìí mi mọ iye ẹgbẹ̀rún èèyàn tó lọ tò sẹ́nu ọ̀nà ilé ẹ̀ tán fẹ́ gba oúnjẹ ṣé èkó tá fẹ́ nìyẹn ṣé lọ síwájú nìyẹn ń lu èkó ẹ wá sọ pé kí di ààrẹ orílẹ̀-èdè so ojú tí ẹ fi ń wò ó yàtọ̀ sójú táwọn ará ìlú fi ń wò ó àwọn ará ìlú ń fẹ́ rọrùn wọ́n fẹ́ ìdẹ̀ra èyí táwọn ọmọ wọn ń ó mọ èèyàn tó ti ta property ẹ̀ tó ti ta igbá àtàwọ̀ ẹ̀ nítorí kọ́mọ ẹ̀ kó lè travel kó ń lù ú kọ̀sọ́ wọn rò pé tí ìwọ bá ti escape tó bọ́ lọ bóyá nǹkan tó bá ń ṣe lọ́hùn wà á máa jẹ́ kí dẹ̀ra máa kàn wá mí báyìí. ìnira pọ̀ láàrin ìlú Èkó yìí náà pẹ̀lú ìnira èèyàn dẹ̀ lè ní ìnira lọ́wọ́ lára kó a máa wò pé ah wo wo wo wo wo ìnira pọ̀ tó bá jẹ́ pé aṣíwájú ti mọ̀ pé òun fẹ́ jà rẹ̀ kò bá ti ṣe é yàtọ̀ ká máa fi ìlú èkó ṣàpẹẹrẹ kò ń ṣe èyí tó ń gbé metro line tó ń practice tó ń ṣe kínní nǹkan kan yẹn ìlú òní jẹyẹn ẹ mọyé àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ tó yẹ pé gbaná nǹkan kan náà ń jẹ káàkiri ńsìn kò síṣẹ́ kò sábọ̀ ìkọ́sọ́dẹ̀ ń struggle láti dì í sìn ní agbèrò nítorí pé àwọn náà ń pawó àwọn náà ń àwọn náà gun mọ́tò tó dáa àwọn náà ń ṣe oríṣi so ìkọ́ táwọn ọmọ ń rọ̀ṣì láti ṣe ń sìn nìyẹn wọn fẹ́ ṣe ọ̀fẹ́ lọ́léèwé mọ́ ẹ mọ iye àwọn ọmọ wa tán wà out of school tán àwọn òbí wọn ò lè afford wọn ò ní kàn sanwó ṣùgbọ́n èmi ń wọ mọ́tò lọ school so tí irú ìṣòro yẹn bá wà tí ìjọba ò tiẹ̀ dẹ̀ sí láti ẹ̀ ti kó dẹ̀ fáwọn ará ìlú kẹwà sọ pé ọmọ wa ni o àárín wa ló ti jáde o ó mì ń pé àwọn èèyàn ti rẹ́dì láti jàjẹ kún ìyà nìyẹn ní ilẹ̀ rúpọ̀ àwọn ará èkó ìyà àwa ọmọ èkó ìyà ọmọ wa lára o wọ́n ń pa ariwo ariwo yẹn dẹ̀ pọ̀ kíkankíkan. Kíkan wò náà tó bá lọ sí patí tẹ́lẹ̀ mi ò mọ iye patí tí mo ti lọ tí mi ò ní mọ ta ló tiẹ̀ ń ṣe nǹkan onílù máa fi fèrè sẹ́nu ni aṣíwájú náà máa máa kí ìlú náà máa máa kí ẹgbẹ́ wọn ṣùgbọ́n mo ti lọ patí bí ẹ̀mí ló kàn sí ní tiẹ̀ tó dẹ̀ tó dẹ̀ ń fẹ́ bóyá ṣe máa lọ ní kan máa lọ fún wọn lówó ń sìn pé kán lè máa pariwo òun patí o but ní àwọn pàtí tèmi ti attend recently mi ì rí bí kankan tó ti ń celebrate ọ̀gbẹ́ni torí pé ìyá mú ìyá kò ń ṣẹ̀kọ́ ọtí ojú àwọn ará èkó ọmọ èkó ń rí kò dẹrùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo nǹkan ìrọ̀rùn ni à ń fẹ́ kúrò lẹ́kọ̀ọ́ àwọn ará lókè àti kúrò ní Oǹdó àbá ti kúrò ní Èkìtì àti wásìkò àti kínní kan kó ń ro wọ́n lójú pápápá fọ́mọ Èkó ó máa máa fi jọ́ sí ni bí àjọ kan á gbéra ẹ̀ dìde because gbogbo nǹkan ó wà láyìíká bọ́ kò rí bẹ́ẹ̀ mọ́ sí i gbogbo nǹkan nira even dáàdì mi ló kọ́kọ́ sọ fún mi níjọ́ kan nǹkan bá ìṣòro kan wá sọ́dọ̀ ẹ̀wọ̀n kan wọ́n á ah, wọ́n á ṣe fún kankan wọ́n á ṣe ah, àìrú ọmọ yìí skul ló yẹ kó wà àwọn nǹkan à ah, dáàdì mi sọ pé kí ló ń sọ yìí ẹni tí ò lówó lè ran ọmọ lọ́lẹ́wé tábà ti bá ọ̀rọ̀ wa dé stéèjì yẹn àti kí ló tún kù education was the easiest thing around Lagos before ó rọrùn bàjẹ́ bí àwọn missioner ṣe ń ṣe làwọn ìlú ń ṣe làwọn ìjọba náà ń ṣe tiẹ̀ ṣùgbọ́n sì ń rí bẹ́ẹ̀ kí la fẹ́ tọ́ka sí i pé legacy ti aṣíwájú fún wa lẹ́kọ̀ọ́ ó mọ owó orí gbà àbí ó dá fábẹ́ẹ̀tà sílẹ̀ ó ń gba owó orí gan-an tọ́lá wá rí bí owó orí ó ṣe fly àárín yẹn sọ ṣùgbọ́n lẹ́yìn yẹn ń kọ́ ẹni tó bá fẹ́ jẹ nǹkan tó fẹ́ jẹ yìí ilé la ti ń kẹ́sọ̀ ròde ó yẹ kó ti foundation yẹn a ti fi lélẹ̀ kò ń ṣe ti gbogbo òlúdo níbàárà àti jẹun ó di wàhálà so ọ̀nà dà tẹ́lẹ̀kọ́ ò ní fiyọ̀ sí wọ́n á sọ pé ìjẹ́gbẹ́ kan máa òbí pàápàá rí tiẹ̀ ọ̀sẹ̀ni tí ò ní rí bò ó dìpẹ́ǹ lé wọ́n ṣe polongo àwọn tó fẹ́ kó dìbò fún nípa ìdẹ̀ra. E fẹ́ kó wà. Èkó lè bọ́ lọ́wọ́ Tinubu Èkó lè bọ́ lọ́wọ́ Tinubu bọ̀ kí n kọ́ dáhùn ìbéèrè tàkọ́kọ́ ó ní pé kò ń ṣe pé Èkó ló ń dìbò fún ẹgbẹ́ wọn jùlọ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn ará àwọn ará ìlú ò jáde ìdìbò mọ́ kí ló dé fà á nǹkan tó bá wù wọ́n náà ń kọ sílẹ̀ ńgbà yẹn ìdí ẹ̀ nìyẹn tán ṣe kọ ìbò sílẹ̀ ní dídì tó bá ń wọkọ̀ taxi àbò ń wọ bọ́ọ̀sì fi wádìí sí wọn lẹ́nu wà á gbọ́ wà á sọ fún ẹ pé àwọn òdìbò ńgbà tó ń ṣe nǹkan táwọn ń dì náà ń kà so ọwọ́ INEC nìṣòro yẹn pọ̀ jù sí ẹni tó bá sanwó tó pọ̀ jù ló máa rí bò wá ìsanwó sí nígbà yẹn lọ́hùn nǹkan tó fà á nìyẹn àwọn tó dẹ̀ ń dárúkọ yìí nǹkan tán ti tán ní ṣé mo tún láti polongo yẹn fún ẹ ìbò lọ bullion van náà gbé síta ṣé bullion van jẹ́ nǹkan kékeré tẹ́nìbọ̀dì lẹ́kọ̀ọ́ so ẹgbẹ́ wa ò lè compete pẹ̀lú bullion van tó ń kó síta láti ṣe láti náwó kínní so kò sí ètò ìdìbò tó dán mọ́rán látọwọ́ ìjọba kan tó fà á nìyẹn then nísìnyí adúpẹ́ lọ́wọ́ ìjọba pé wọ́n ti gbé Bvas sílẹ̀ a dẹ̀ rí bọ́n ṣe lò ó ní Ọ̀ṣun àtàwọn ibi tán ti lò ó tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ṣe ń lò ó lọ ẹ rí pé àwọn èèyàn á wọn á wọn wá dìbò wọn á fìbò wọn wọn á fi sọ̀rọ̀ òkè láǹfààní wàhálà tó ṣe tó yẹ kó mọ̀ pé pàbó ló máa bọ́ sí kò ń ṣe nǹkan tẹ́ bá dì ló máa kọ ìdí ẹ̀ nìyẹn o kò ń ṣe pé bóyá májì kan wà níbi kan tán ni kò dẹ̀ ń ṣe pé bóyá àlùfẹ́ ti wọn ah ó yẹ kójú tì wọ́n ṣé tẹ́ bá lè ṣèlú dáadáa àwọn èèyàn nífẹ̀ẹ́ yín ṣó yẹ kí gbogbo àròpọ̀ nígbà tí six point something million register láti dìbò tó yẹ pé about a million or less pẹ̀lú gbogbo yìí tá à ń jà rúgúrú mọ́jà àti gbogbo ẹ̀ about a million or less ní nǹkan tá à ń kà ṣé èèyàn fi nǹkan tó sọ̀rọ̀ pé àwọn èèyàn sínú fẹ́ dọ̀ o ara o ara àwọn èèyàn sínú dọ̀ wọ́n kọ́ tíì so oore ńlá ni ọ̀rọ̀ iṣẹ́ tí ìjọba ṣe èmi dẹ̀ ti sọ ti pẹ́ nínú ìwé ìròyìn kan mi lè rántí mọ́ pé tí ààrẹ wa Muhammadu Buhari tó bá lè ṣe ètò ìdìbò tó péye sílẹ̀ á jẹ́ one legacy tó ṣe tí ìlú yìí ò ní gbàgbé ẹ̀ láéláé because I need it láti pé ok tí a bá ṣe ètò ìdìbò tó péye táwọn èèyàn ń ra ìbò kí wọ́n yẹ fẹ́ ṣèlú fún àwọn èèyàn because ọmọ ìpẹ́ yìí kọ́lẹ̀ ń dìbò fáwọn náà ìdí ẹ̀ nìyẹn tó ń ṣe wọ́n ń ṣèfẹ́nu wọn ọ̀hún dá sí wa wọ́n kàn ń ṣèfẹ́nu wọn nítorí pé ìbò ti wa ò count ìbò wa kọ́ bọ́tò ń bá lè ṣe bo, èrè ẹ̀ pọ̀ gan-an ó ti di dọ̀rọ̀ yàn pé anybody bá fẹ́ ṣe ìdíje òun láti bá lù ú sọ̀rọ̀ tó bá rẹ̀ débẹ̀ ó láti ṣe ìfẹ́ ìlú ìtumọ̀ àtúnṣe tó ṣe yẹn nìyẹn so táǹfààní ẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí bá ará ìlú ó ti di lọ́wọ́ kọ́ máa fàdúrà ránṣẹ́ sí ààrẹ orílẹ̀-èdè wa pé ó ṣe ẹyọ kan yìí o so lórí ọ̀rọ̀ tí Bọ̀dé George àti ọmọdé tí Bọ̀dé George ò ṣe campaign wọ́n yìí bínú pẹ̀lú àwọn G5 ni tó máa bínú yẹn tán by January tí ọ̀gá Wike tó bá ti sọ̀rọ̀ fún wọn <laughs> wàá rí pé ìlú á padà so um, but in spite of that ẹgbẹ́ ń ṣe ojúṣe wọn tó ń ṣe lọ nípa ọ̀rọ̀ ètò ìdìbò tí àwọn náà bá dé tó bá fọwọ́ kun mo rò pé a a jẹ́ kí ọwọ́ ètò campaign yẹn kó túbọ̀ lọ sí òkè sí Well, one nǹkan tó fa ìpínyà ni pé èmi rí ìyàtọ̀ nínú progressive AD tájọ ń ṣe ìyẹn ní root tó connect mọ́ UPN SDP and AD ó so mọ́ra wọn bẹ́ẹ̀ so bọ̀ǹgbà tó wá di APC or AC ló kọ́kọ́ di kó tó di ACN ìgbà ni ìpèyà wà ìkíní àpẹẹrẹ tá a rí ni pé AC kò ní wà democratic kò ń ṣe pé àwọn ará àwọn ọmọ ẹgbẹ́ wọn máa láǹfààní àti fa ẹni tó wù wọ́n sílẹ̀ àbí fi ẹ̀hónú ó ti di enterprise ti èèyàn kan To register, tó yẹ pé gbogbo ẹni tó bá wà nù ẹgbẹ́ yẹn àfi nǹkan tóun bá wí náà ni àṣẹ́gùn ìgbà tèmi dẹ̀ ti rí ọwọ́ yẹn ni mo ti rí pé à ah, ehm, ní ọ̀rọ̀ òṣèlú tó bá fẹ́ tẹ́ lọ́wọ́ ara ẹ̀ dúró síbi tí o ti máa ní voice and nǹkan tí mo dẹ̀ mean by that ni pé tó bá dúró ti alágbára gbogbo àwọn tó ń tẹ̀lé ìwọ náà àbí tán nífẹ̀ẹ́ wọ́n á believe pé kò sí nǹkan tálágbára ń ṣe tí kò máa fi ràn ẹ́ ó rẹ̀ lè wá ń bẹ̀ kò máa lọ sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún àwọn ó sì pé gbogbo ẹ̀ ó di àmúmọ́ra bíi sóẹ̀pù so wọ́n á wò pé ah sẹ́ẹ̀ tán máa fi wò mí pé alágbára lélẹ́yìn náà tó ń bá alágbára jí tí mo dẹ̀ mọ̀ pé kò sí <laughs> ìwọ́n tó fi tó <laughs> o sẹ́nu ẹ̀ ń bẹ̀ kò sórí ẹ̀ ń bẹ̀ tó bá fẹ́ mo dẹ̀ mọ́ gbọ́ àwọn tán lọ rọ́jú pé àfi káwọn ṣáà wà ń bẹ̀ nítorí kí mo mọ̀ nǹkan tán dà lénìí so ìtorí ẹ̀ ni mo ṣe sọ pé ẹ ẹ ẹ kì í wà níbi tí afẹ́fẹ́ àlàáfíà tó mọ̀ máa fẹ́ sí mi màá dẹ̀ lẹ́nu nínú nǹkan tí mo bá ń ṣe ń bẹ̀ ìdí ẹ̀ nìyẹn tí mo fi tí mo fi kúrò ní ṣùgbọ́n lórí ọ̀rọ̀ progressive kò sí nǹkan kan tó wà progressive nípa APC báwo ló lè dẹgbẹ́ pọ̀ pẹ̀lú Buhari kó ló ṣe progressive is progressive is Buhari a progressive kan kọ́ kọ́ conservative and the other man pàápàá tó pe rẹ̀ ń conservative is he a conservative tell me his conservative programs. títí dìsín Ìbàdàn yìí manage education wọn látìgbà tí ẹgbẹ́ tọ̀hún ti transfer ti gbogbo ìjọba ń manage education ti wá àti yọ gbogbo ẹ̀ dànù fáwọn tán ní kí ló ń ṣe wọ́n ń ṣáàjì owó owó iléèwé ibà yìí tó tún kù lọ́wọ́ wa káti ẹ̀ wá fìyẹn ṣàpẹẹrẹ fún àwọn ti bí kọ́ máa kọ́ máa tẹ̀lé wa lẹ́yìn ẹ̀wọ̀n iléèwé náà ní benches náà fi ń jókòó náà ní tíṣà ètò ní tíṣà á pa hundred pupils ṣé progressive yẹn progressive ló máa lọ sí ní o ní o lè sọ àwọn èèyàn ń kú ní state nítorí pé wọ́n lè afford láti ra oògùn five thousand naira progressive nìyẹn àbí progressive ni BRT tá à ń wọ̀ tó ń gbówó lórí lójoojúmọ́ progressive nìyẹn i mean we just i can apply words those are just words kò sí nǹkan kan tó progressive nípa wọn àwọn tó ń dẹ̀ advocate pàwọn jẹ́ progressive àlèsà àmọ́ ibi tó ń lọ if you ma call them republicans or whatever you call them wọ́n sọ̀rọ̀ eh, oil eh, um, crude oil wa um, refineries they came up front pé àwọn ò rí nǹkan kan tá a fi ní láti máa maintain refineries just like báyìí fóònù ṣe délẹ̀ nígbà táwọn lo nitel ṣàfẹ́fi wéésìn yes initially but èrò bá ti pọ̀ tó ti ń lò owó ẹ̀ naturally á follow economic uh, economic theory á rè adjust rẹ̀ àwọn tán láwọn ń ṣe àwọn fún wa ní oil subsidy oil, eh, petrol mélòó lẹ́yìn ń lò ó petrol mélòó ni tíṣà ń lò petrol mélòó ni canon subsidize epo fún tó epo bá lọ sókè cut your coat according to your cut make sure pé ibi tó ń lọ ó dínkù àbí kó máa lo uh, public transport kọ́mí tó ẹ̀pá ní enough táwọn èèyàn tán fẹ́ sanwó epo tán lè wọ inú ẹ̀ nǹkan tí progressive ń ṣe nìyẹn so àwọn yẹn ọkọ̀ ọmọ front pé àwọn nǹkan tó jẹ́ liabilities tí ìjọba gbé fún ẹ ká gbé fún àwọn private kan invest sínú ẹ̀ fún àǹfààní tó bá invest owó ẹ̀ o even though you look for profit but o fẹ́ kó run down na so àwọn tó ń purọ́ fún wa ipa àwọn progressive tó yẹ pé kò dẹ̀ sí nǹkan kan tó progressive nípa nǹkan tó ń ṣe how do we continue to tag them I think that is due to laziness of the the press. The press ó can káwọn kan assess one for what they are and then represent them so that ìyẹn àìtẹ̀ jẹ́ kan adjust there. If okay there must be some element of this progressivism táwọn táwọn propagate but to date I don't see what is progressive about them so that's my own eh, nǹkan tí màá sọ lórí yẹn yẹn.